ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ Joseph Adéwọlé ẹ̀rí olúwa ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti Life World èyí tí à ń pè ní ọ̀rọ̀ ìyè èyí tó jẹ́ ẹ̀ka gbòógì kan láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti BMAA èyí tí ó fìdí kalẹ̀ sí ìlú Nàìjíríà sílùú Ìbàdàn nípa orí ọ̀fẹ́ ọlọ́run lónìí yìí gẹ́gẹ́ bí ìṣe wa mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè èyí tí mo gbàgbọ́ wípé ọlọ́run yóò bùkún fún ayé gbogbo ẹnìkọ̀ọ̀kan lónípòjìpò lẹ́yìn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ wà lónìí mo gbàgbọ́ wípé a ó di alábòkún fún orúkọ ọlọ́run á sì di àyìn lógo ayé wa lónìí yìí ká tó lọ máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá wa àti ọlọ́run wa àjíǹde àti ìyè àwa gbé yín ga àfi ọpẹ́ ògo àti ọlá fún ẹ̀yìn ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní mìíràn ìtẹ́ fún wa láti lè jẹ́ alààyè ọkàn lónìí a gbé orúkọ mímọ́ yín ga lọ́pọ̀lọpọ̀ bàbá gba ọpẹ́ wa ọlọ́run olóòótọ́ ọlọ́run ọ̀rọ̀ akéèpè yín ní bí a ṣe ń lọ sínú ọ̀rọ̀ yín yìí àbí kẹ́ tẹ̀lé wa lọ a fẹ́ kẹ́ ṣíwájú wa kí ẹ fi ìmọ́lẹ̀ yín fi ṣí wa ní iyè sí ọ̀rọ̀ yín àti pàápàá gbogbo ohun tó jẹ́ àìní ayé wa ohun tó jẹ́ ìpèníjà nú ayé wa iṣẹ́ ìránṣẹ́ òní pé kó bá àní ọkàn wa pàdé kórúkọ yín kó sì di àyìn lógo àdúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa. Àmín. Lónìí yìí, a máa kíyèsí ohun tí mò ń pè ní àìbìkítà, àìbìkítà táwọn eléyìnbo ń pè ní neglect, àìbìkítà. Tí a bá ń sọ ọ̀rọ̀ àìbìkítà, ó yẹ ká kọ́kọ́ mọ ohun tó ń pè ní ìtumọ̀ àìbìkítà. Àìbìkítà, ẹ́ òun ní a lè rí ìtumọ̀ sí wípé ó jẹ́ àìní àkíyèsí tàbí ìmójútó tí ó máa ń yọrí sí ìpalára fún ẹlòmíràn. Fún àpẹẹrẹ, ọmọ tí òbí kò bá um bìkítà fún a máa rí i pé irú ọmọ bẹ́ẹ̀ a máa ní ìdìbàjẹ́ nínú ìhùwàsí àti onírúurú àpẹẹrẹ mìíràn tí a lè rí lórí eléyìí ṣùgbọ́n àìbìkítà ibi tó ti burú jáì jù nínú òun ni ìjàmbá èyí tí jẹ́ pé ó máa ń ṣẹlẹ̀ tí a bá di aláìbìkítà sí bàbá wa tí ń bẹ ní ọ̀run Ẹ rí wípé ó léwu, ó jẹ́ ǹkan tó yẹ pé ó, ó burú nígbà tí ó yẹ pé tí a ò bá ṣe, tí a ò bá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́, tí a ò bá jẹ́ ẹni tó ní sùúrù, tí a bá jẹ́, tí a bá jẹ́ ẹni tí yẹ pé, ẹ rí pé ohun tí mo fẹ́ sọ ni pé ẹ rí pé pẹ̀lú sùúrù, pẹ̀lú ìfarabalẹ̀ àti lójoojúmọ́ ni láti ní ìfẹ́ ni Ọlọ́run nawọ́ àánú ló ń nà sí wa ló ń nawọ́ ìfẹ́ ló ń nà sí wa lójoojúmọ́ ṣùgbọ́n báwo àbí ìgbà wo la ṣe ṣe ń la ṣe ń la ṣe ń wo la ṣe ń la ṣe ń gbójú wa kúrò nínú àwọn ìnáwó sí Ọlọ́run àti ìfẹ́ Ọlọ́run fún ayé wa ẹ rí i pé ní ọ̀nà mìíràn ọ̀nà kan èyí tí ènìyàn fi lè ṣe ara rẹ̀ téèyàn tó àbíkítà tó máa ń mú wá òun ni ìjàmbá tó yẹ pé nígbẹ̀yìngbẹ́yín ẹni tó ń ṣàbí tó bá ní àbíkítà yìí ohun tó lè ó lè jẹ́ àkóbá fúnru fúnru èèyàn bẹ́ẹ̀ tí lónìí yìí a máa máa kíyèsí ìbéèrè pàtàkì kan òun náà ni wípé báwo ni mo ṣe lè mọ̀ nígbà tí mo bá ń jẹ́ aláìbìkítà báwo ni mo ṣe lè mọ̀ nígbà tí mo nígbà tá a bá ta ẹ má bínú nígbà tí a ò bá bìkítà fún mi kí ni mo lè ṣe nígbà tí a ò bá bìkítà fún mi kí ni gan-an ni mo lè ṣe ó jẹ́ ọ̀rọ̀ tí ìbéèrè tí a máa fi ọ̀rọ̀ Ọlọ́run máa tan ìmọ́lẹ̀ sí. Ohun mẹ́ta la sì gbọdọ̀ ṣe. Ohun àkọ́kọ́ ni pé kí a mọ̀ wípé Ọlọ́run bìkítà fún wa. Bí ènìyàn ò bá ti è bìkítà fún wa, ká mọ̀ bẹ́ẹ̀ wípé Ọlọ́run bìkítà fún wa. Tẹ bá wo ọ̀rọ̀ Ọlọ́run láti inú ìwé orin Dafidi, orin Dafidi orí, orí ẹsẹ̀ kẹ, orí, orí, orí ìkẹrìndín ní àádọ́rin ẹsẹ̀ ogún orin dáfídì orí ìkẹrìndínláàádọ́rin ẹsẹ̀ ogún bíbélì wípé ó ní olùbùkún ni ọlọ́run ọlọ́run tí kì tí kò yí àdúrà mi padà kúrò tàbí àánú rẹ̀ kúrò lọ́dọ̀ mi ẹ̀kẹ́ hallelujah ẹ lè rí ohun tí dáfídì mọ̀ ní wípé ní àkókò tí láfídì tó ń la ìṣòro kọjá tó ń la ohun tí àwọn èèyàn tó ń la ìbìkítà tó jẹ́ pé ó dàbí pé kò nìkan tí gbogbo èèyàn kọ̀ pákọ́ sí tí gbogbo èèyàn yí ẹ̀yìn sí ẹ rí i pé Dáfídì ó lè máa sọ mí báyìí wípé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ó lè máa rí Ọlọ́run nínú ìfẹ́ wípé Ọlọ́run o Ọlọ́run bùkítà fún un bí ó ti jẹ́ pé ẹbí tàbí ará àbí àwọn ọmọ àbí ìlú odidi àwọn odidi ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti rí pé wọ́n ṣàbìkítà sí òun ṣùgbọ́n ó rí bíi pé ọlọ́run wà pẹ̀lú ọlọ́run wà nítòsí fún òun ó ní olùbùkún ni fún ọlọ́run torí pé ọlọ́run kò ṣe kíni o ọlọ́run kò yí àánú ẹ̀ padà kúrò kò yí àánú kúrò lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni kò dẹ̀ yí àdúrà rẹ̀ kò dẹ̀ yí padà kò yí padà sí ọ̀dọ̀ rẹ̀ ohun tí mò ń sọ ni wípé ó mọ̀ wípé ọlọ́run wà pẹ̀lú òun ọlọ́run bìkítà fún òun bí ènìyàn kò bá tiẹ̀ bìkítà fún ìwọ tí ò gbọ́ mi wọ bákan náà ó lè mo fẹ́ kó mọ̀ wípé bó bá bó ṣe ń rò wípé ah, bóyá àwọn ìpá àwọn èèyàn bí àwọn èèyàn bìkítà fún ẹ má torí ẹ̀ pokùnso má tẹ̀rí ẹ̀ para ẹ mo fẹ́ kó mọ̀ pé ọlọ́run bìkítà fún ọ ọlọ́run ní ọ lọ́kàn ọlọ́run ní ẹ ó ní òun ti fi ó fi gbé wa sí ó gbé ọ sí àtẹ́lẹwọ́ rẹ̀ mọ̀ wípé ọlọ́run bìkítà fún ọ ohun kejì tó lè ṣe òun náà ni pé kó máa yọ̀ nígbà gbogbo níwájú ọlọ́run ẹ jẹ́ ká wo inú ìwé orin dáfídì ìwé orin dáfídì orí ìkejì dín ní àádọ́rin láti ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkẹfà ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkẹfà bíbélì wípé ó ní ẹ kọrin sí ọlọ́run ẹ kọrin ìyìn sí orúkọ rẹ̀ ẹ la ọ̀nà fún ẹni tí ń rìn kọjá ní aginjù olúwa ni orúkọ rẹ̀ kí ẹ sì máa yọ̀ níwájú rẹ̀ ó ní bàbá àwọn aláìní bàbá àti onídàájọ́ àwọn opó ni ọlọ́run ní ibùjókòó rẹ̀ mímọ́ ó ní ọlọ́run mú àwọn ẹni òfo jókòó nínú ilé ó mú àwọn tí a dè mọ́lẹ̀ ó tú àwọn tí a dè mọ́lẹ̀ ó tú wọn jáde kúrò nínú sí ìrora ṣùgbọ́n àwọn lọ̀tẹ̀ ni wọ́n máa gbé ilẹ̀ gbígbẹ ẹ̀kẹ́ hallelujah ohun mẹ́ta tí mo ti kà sílẹ̀ yìí ẹ̀rí tí dáfídì ń sọ bíbá yìí ni pé ó rí àṣírí náà wípé ohun kan tí òun lè ṣe ni wípé òun máa máa yọ̀ níwájú ọlọ́run nígbà gbogbo torí pé ọlọ́run kò kọ àdúrà ẹ̀ sí nígbà àyà nìkan kọ́ ṣùgbọ́n torí wípé ọlọ́run ó ọlọ́run ó mọ̀ pé ọlọ́run ó lè mú òun ẹni òfo jókòó sínú ilé ó ní ẹ kọrin tuntun sí olúwa ó ní ẹ máa yọ̀ níwájú rẹ̀ ẹ rí ó ní bàbá ni fún àwọn aláìní bàbá ẹ rí nǹkan bóyá àwọn náà tó wà ń bẹ̀ yẹn o má rò pé bóyá torí pé o ò ní bàbá àbó ò ní òbí àbó ò ní ẹbí kó wá kó wúra ẹ̀ bíi pé ayé ò bìkítà fún ọ ó wá rò pé òpin ayé ti dé mo fẹ́ kó o mọ̀ wípé ọlọ́run jẹ́ bàbá fún ọ ọlọ́run náà ni ó tún wá ló tún jẹ́ bíi ọkọ fún ọ bí o bá tiẹ̀ bá dẹ́ pé opó ni ẹ́ nípa tẹ̀mí àbí opó ni ẹ́ nípa ti ara mọ̀ wípé ọlọ́run bìkítà fún ọ ó ní ó mú àwọn ẹni òfo jókòó nínú ilé bóyá torí pé àwọn èèyàn kọ̀ pàkọ́ sí ẹ bóyá o ti lówó rí tó lówó mọ́ bó o ti wà nípò gíga kan rí tó sì níbẹ̀ mọ́ tí gbogbo èèyàn wá kọ̀ ọ́ sílẹ̀ mo fẹ́ kó mọ̀ wípé ó ní ọlọ́run sì lè dá padà torí pé ó ní ó mú ẹni òfo ó mú jókòó nínú ilé àwọn tó sì wà nínú túbú bíbélì wípé ó ní ọlọ́run sì tú wọn sílẹ̀ mo gbàdúrà pé ọlọ́run yóò tú ọ sílẹ̀ ní orúkọ jésù ohun kẹta tí o lè ṣe òun ni pé kó jẹ́ kí ìmọ̀lára àìbìkítà táwọn èèyàn tó ń ṣe sí ọ jẹ́ kí eléyìí kó mú ọ sún mọ́ ọlọ́run ìwé jákọ́bù ìwé jákọ́bù orí kẹrin jákọ́bù orí kẹrin ẹsẹ̀ ìkẹjọ láti rí ọ̀rọ̀ náà ó ní ẹ súnmọ́ ọlọ́run òun ó sì súnmọ́ yín ó ní ó ní ẹ wẹ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ ó ní ẹ sì ṣe ó ní ẹ sì ṣe ọkàn yín ní mímọ́ ẹ̀yin oníyèméjì kí ni bíbélì ń sọ bẹ́ẹ̀ ni pé ẹ súnmọ́ ọlọ́run ó ní yóò sì súnmọ́ yín kókó ọ̀rọ̀ nìyẹn tá a bá súnmọ́ ọlọ́run ẹ tá a bá gbà àyè kí gbogbo tá à ń là kọjá kó mú a súnmọ́ ọlọ́run ẹ rí i pé eléyìí yóò já sí ọpẹ́ eléyìí yóò já sí ayọ̀ yóò já sí ìbùkún ńlá yóò já sí ògo yóò já sí àṣeyọrí yóò já sí ẹ̀rí fún wa ní orúkọ Jésù Kristi ohun tí a ti rí láti àtàárọ̀ tá a ti ń sọ yìí ó ní wípé a ń láti mọ̀ wípé bí èèyàn bá gbàgbé wa bí èèyàn bá kọ̀ wá sílẹ̀ Ọlọ́run kò kọ̀ wá sílẹ̀ mo fẹ́ ká mọ̀ wípé ó sì gbúdọ̀ jẹ́ ayọ̀ fún wa ẹ̀yẹn ní ìkejì wípé a ń láti máa yọ̀ níwájú Olúwa nígbà gbogbo ìdí ẹ̀ ni wípé ọlọ́run kò kọ̀ wá sílẹ̀ ó a lè jẹ́ ní òfo lóòótọ́ a lè dàbí opó a lè dàbí ọmọ aláìní bàbá tí kò rí ìfẹ́ ẹni tí kò tí kò ní ìfẹ́ tí kò rí ìfẹ́ àwọn ènìyàn tí kò rí ìfẹ́ látọ̀dọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tí kò rí ìfẹ́ látọ̀dọ̀ àwọn tí a rò pé ó yẹ kẹ́ ìfẹ́ yẹn ti wà ṣùgbọ́n tá bá kún fún ayọ̀ níwájú ọlọ́run ẹ rí i pé ọ̀rọ̀ yìí ó máa tójú ó máa lójútùú ìdí ẹ̀ ni pé ọlọ́run yóò dìde láti mú àwọn ẹni òfo wa wá sí inú ilé ìkẹta tá a ti ṣàgbéyẹ̀wò ni wípé à ń láti jẹ́ kí ìmọ̀lára yẹn pé a ò nífẹ̀ẹ́ wa yẹn à ń láti jẹ́ kó tì wá láti gba àdúrà láti súnmọ́ ọlọ́run láti sin ọlọ́run láti fẹ́ràn ọlọ́run láti tẹ̀lé ọlọ́run ìwọ tí ò ń gbọ́ mi bóyá ìṣòro tó ń là kọjá ní eléyìí tí o rò bóyá gbogbo ayé ti kọ̀ sílẹ̀ mo fẹ́ kó mọ̀ ẹ́ pé ọlọ́run fẹ́ràn rẹ síbẹ̀ ohunkóhun tó lè máa là kọjá bóyá o ti fi o ti sọ ipò nu ni bóyá o ti sọ ògo nu ni tó wá ń wí pé à bó ló máa gbé bàbá yìí mo fẹ́ kó mọ̀ pé ọlọ́run ò gbàgbé ẹ ó sì wà nú ètò ọlọ́run torí ẹ̀ lọ́lọ́run ṣe dá ẹ sáyé ó sì ní ìdí ó sì ní ìdí láti gbé torí nínú ayé àti láti gbé tògótògó pẹ̀lú ìrètí ńlá ìdí ẹ̀ ni wípé ọlọ́run ń bẹ fún ọ tó bá lè súnmọ́ ọlọ́run tí bí ọlọ́run ṣe ń súnmọ́ tó bá lè súnmọ́ ọlọ́run wàá rí wàá rí ìdí ìfẹ́ ọlọ́run wàá lè mọ̀ pé ń tòótọ́ ọlọ́run wà pẹ̀lú ẹ mo sì gbàgbọ́ pé bó ṣe ń ṣe léyìí ayé yóò rí yóò já sí ọpẹ́ yóò já sí ìbùkún fún ọ orúkọ jésù kristi nínú ayé yóò sì di àyìn lógo bí a ṣe ń parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí wọ́n tí ò ń gbọ́ mi bóyá ò ń béèrè bóyá o máa fẹ́ ìbéèrè àdúrà ni àbí o fẹ́ béèrè o fẹ́ o fẹ́ o fẹ́ béèrè ìbéèrè àbí àwọn ohun kan o lè pè mí sórí aago plus two three four five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ a ó tún máa pàdé ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù agbẹ́yìnga fún iṣẹ́ ìránṣẹ́ òní adúpẹ́ fún ọ̀rọ̀ tẹ̀tí bá wa sọ adúpẹ́ fún ojú eré ìtẹ́ fi hàn wá àti pàápàá láti jẹ́ ká mọ̀ yìí pé ohun tí a lè ṣe nígbà tí a bá ń lérò wípé a kọ̀ wá sílẹ̀ òun náà ni wípé kí a mọ̀ pé ẹ̀yin Ọlọ́run fẹ́ràn wa bàbá ẹ ṣí wa lójú ẹ ṣí wa níyè láti jẹ́ ká mọ̀ pé ẹ fẹ́ràn wa ohunkóhun tá a lè máa là kọjá àti pàápàá láti máa yọ̀ níwájú yín nígbà gbogbo àti kí a sì súnmọ́ yín adúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ fún wa ní ọjọ́ mẹ́jọ àgbàdúrà pé nígbà tá a bá pàdé ká fi ayọ̀ pàdé ká sì máa yin ọlọ́run ní orúkọ Jésù Kristi olúwa wa mo gbàdúrà àmín